irú ìná tí wọ́n wá ní oníṣáájú oníjìyà ọwọ́ anirú irú àwọn zina kan bẹ tó ṣe pé jìyà tiwọn èyí tó ma lórí pé ọlọ́run ó bínú sí i èyí tó ma lórí pé ọlọ́run lè jẹ́yìn alálìkìyàmà àmàwò ní ìjìyà kan tálùkù. torí pé nínú hadith anabu muhammad sallallahu alaihi wa sallam anabi jẹ́ oyé wa pé kọ́dà lápẹ̀júwe gbogbo obìnrin tọ́tọ́tí tọ́tọ́tì tọ́tọ́nu tí ń lo òde tó ru gèlè ọwọ́ àna hadithi pé nínú ọ̀rọ̀ onízìnà ìrò obìnrin náà jẹ́ kàn bẹ́ẹ̀. anabu muhammad sallallahu alaihi wa sallam tún bí e fún wa nù àwọn hadithi mi pé gbogbo oríkèéríkè ara àyàn ní máa ṣe zìnà ojú a máa ṣe zìnà ìyẹn ni pé ńgbà téèyàn bá ti ń wo ohun tí ọlọ́run ọ̀yọ̀ǹda fún kí ó wò. kò tí ì sí kínní ìjìyà kí là ń pè ní hadu mo ti sọ pé òun ní ìjìyà tá a lè lékún tá a sì lè yọ kúrò níbẹ̀ bọ́lọ̀ ń bá ti ní àjọ. ńlá ni àmọ́ ìwọ̀n wá pé á gbàdá lẹ́bi bí bàwọn yóò náà ní ìsìnà ẹni ọba ti dé náà ẹ̀nà ńláńlá ẹni ọba ti dé náà ìdúró kù. ìná tí ó ní hadu òun lè fẹ́ kàdó ní ìmọ̀júwe tó gbogbo tíyẹn bá ti lé ilé àkọ́gbẹ́pọ̀ láàrin ọkùnrin àtòkùnrin táǹpé lókun náà ni. tọ́ba fi wáyé láàrin ọkùnrin àtòkùnrin tí ò fi yí sí láàrin ẹlẹ́wọ̀n oníjìyà hadun min hududillah eléyìí wá ní hadithu tá a fẹ́ ké àti zaid bin khalid al-juhani ọlọ́run kọ́ mọ́tà yọnu sí àwọn méjèèjì nínú àwọn sọlọ́mọ́ sẹ́lẹ̀ gbogbo àwọn jàǹdàbí. annahuma qala àwọn méjèèjì ní inna rajulan min al-a'rab ata rasul allah sallallahu àǹfààní àwa tòlábùlẹ̀ ilmi èsì tí o pé anna rajulan ọ̀la torí pé gbogbo nǹkan bá ti wá lẹ́yìn kọ́wúlù nínú èdè lárúbáwá amúzà rẹ̀ ibo là á ti wọ̀ sàlẹ̀ fíyàn bá ti sọ̀rọ̀ débi kọ́là fílà gbogbo nǹkan jọ bẹ́ẹ̀ tọ́ba nídìí kí hamza iná wá lẹ́yìn rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ anna ọlọ́fà tí إن رجلا من الأعراب أتى رسول الله صلى الله عليه وسلم فقال أراكم كنوا وأراوكو ثم الأعراب نتني àròkò kìí ṣe lárúbáwá àròkò gbogbo ẹni tí bá ti ń أتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله يريد الله أنشدك الله إلا قضيت بيننا بكتاب الله àwọn àlùfáà tí wọ́n máa tún máa hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ tún máa rú hadith yìí ni pé hadith yìí fi hàn bó o ní àwọn tá a pè ní al-Arabu tí wọ́n jẹ́ ará oko lójú ayé anabuwa Muhammad sallallahu alaihi wa sallam bí nǹkan tí wọ́n ti máa le kókókó táwọn ò sì máa yí èèyàn àmọ́ gbogbo bó ti jẹ́ nìna bóòlù ànábì wa ń bá wọn lò sallallahu alaihi wa sallam bí ó jẹ́ bẹ́ẹ̀ kéèyàn wá bá ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó nírú ọ̀rọ̀ téèyàn máa sọ sí ànábì ọlọ́run àmọ́ lárúbáwá ara oko yìí arákùnrin ara oko yìí òun sọ̀rọ̀ sí ànábì bí ìgbà tí ń sọ̀rọ̀ sí ẹnikẹ́ni ni anshudukallah illa qadaita baynana bi kitabillah nígbà téèyàn sọ pé wò ó bẹ̀rù ọlọ́run ọlọ́run mo fi ṣàárín ẹ̀mí rẹ̀ ọ̀ọ́dájọ́ yìí ìdájọ́ ọlọ́run lọ́ọ́ da láàrin èmi àtẹni tó ṣẹlẹ̀ yìí o kéèyàn máa sọ báwọn sí anabi ọlọ́run <laughs> sallallahu alaihi wasallam àpèjúwe pọ̀ bẹ́ẹ̀ ọ̀kan wá bá anabi ńjọ́ kan tó ní àtìní min malillahi alladhi indaka àtìní min malillahi alladhi bá múnú owó ọlọ́run ti ń bẹ lọ́wọ́ rẹ̀ bó ti wí náà nù gbogbo wọn là nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam sì máa bá lò ẹ̀wọ̀ arákùnrin yìí náà ànábì ò torí ẹ̀ jágbe mọ́ ẹgbẹ́ kí ni wọ́n là nẹ́bì wí sallallahu alaihi wasallam bá a ṣe padà ká ànábì dá lóhùn pé bẹ́ẹ̀ ni bó ti wí òun náà ń dájọ́ kọ́dà ìdájọ́ tọ́lọ́ náà ni ní dátẹ́sù pàtẹ́yìn bá bá ànábì ọlọ́run títún pé fìdájọ́ ọlọ́run dájọ́ ni o àmẹ́kọ̀ọ́ táwọn afáà máa yọ ńbẹ̀ òun ni pé ní bá a bá rí èèyàn a lè ṣe déédéé gbogbo ẹni ọba ti wà nínú àwọn tó jogún àwọn ànábì ọlọ́run ìwọ náà ó retí àìmọye oríṣiríṣi àwọn èèyàn ẹni tó gbọ́n yọ wá bọ̀ ẹni ọgọ́ òun náà wá ẹni ọmọrọ̀ sọ yọ wá ẹni tí ọmọ sọ yọ wá bẹ́ẹ̀ yẹn bá wá fẹ́ jọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọgbọ́dọ̀ ní sùúrù tí ó máa fi gba gbogbo ẹ̀ mọ́ra ara ẹ̀kọ́ tí wọ́n lé ọ̀yẹ́ ká kọ́ nu irú àwọn àhàdíìsì báyìí nù. faqala al-khasm al-akhar ẹnì kejì àwọn méjèèjì tí wọ́n jọ wọlé tó anábùwà Muhammad sallallahu alaihi yìí wọ́n wọlé ń wọlé ẹni tí ń jà tí wọ́n ń fa nǹkan kan mọ́ra wọn lọ́wọ́ ni. oníjà rẹ̀ kejì náà ní wàhúwà afqahu wàhúwà afqahu àwọn tọ́gba hadith yìí wá ní amóhun o ẹ̀sìn yìí òun ju arákùnrin ti bí i lọ ìyẹn ni pé òun ní ẹ̀kọ́ ju ẹni ó pé anṣudukallah illa qadayta baynana bi kitabillah wa huwa afqahu minhu arákùnrin náà ní na'am faqdi baynana bi kitabillah wa'dhin li faqdi baynana bi kitabillahi wa zinli ibi òun ti fi fi kíwù tiẹ̀ hàn nù. arákùnrin yìí ní bẹ́ẹ̀ ni wa nabi sallallahu alaihi wasallam bó ti wí òun náà dájọ́ láàrin wa pẹ̀lú tírà ọlọ́run àmọ́ wa nabi sallallahu alaihi wasallam e zinli dákun mọ́ tọrọ yọ̀ǹda dákun mọ́ segin ni tọrọ fún kí n ṣàlàyé òun ò gun ànábì girigiri kò gun gàràgàrà bíi bàbá tọ̀hún àwọn àlùfáà máa fàárín yìí ọpẹ́ ní ẹni tí ó wà bá àfáà tó jogún ànábì ọlọ́run kọ́kẹ́kọ̀ọ́ mbẹ bó la ti àdírẹ́sì àfáà bó ni àwọn sọ̀hábí ti àdírẹ́sì ànábì sallallahu alaihi wasallam àfáà tó sì jogún ànábì náà ó ti mọ̀ pé oríṣiríṣi àwọn èèyàn ni ó wà bá àlùfáà oríṣiríṣi àwọn èèyàn náà ní lọ bá ànábì sallallahu alaihi wasallam ẹnìkan tí wàá gbà nẹ́bí rí tó ní ẹ̀ẹ́dẹ́lì ya Muhammad ìwọ Muhammad ṣe dọ́gbandọ́gba o ojú ayé ànẹ́bí náà ní kọ́dà inú bí Umaru ń jọ̀hún pé yọ̀ǹda fún mi kí n yanjú mọ̀nàfìkì Umaru ní ọ̀rọ̀ mọ̀nàfì eléyìí ìmánì ò sí lára ẹ̀ ojú ayé nìkan ní kéèyàn tó máa sọ fún wa ànẹ́bí pé ṣe déédéé o àmọ́ ànẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀kẹ́kẹ́ la nabi wi na anabi gàgbà à a àdìl fàmàn yà àdìl èyí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ mi ọba tí wọ́n á ṣe déédéé ta ni ó ṣe déédéé mọ́ ẹnu tá anabi wi nù sallallahu alaihi wasallam ẹ dákun gbogbo àwọn nǹkan wọ̀nyí kátó lọ bí hukumu báwọn afáàtì máa fi kọyàn nu àmà ráwọn ẹ̀kọ́ àmà rí ládàbí yọọ máa wáyé lọ́dọ̀ ẹni tó ga lórí ni àbọjá àfáà ni òun mú tiẹ̀ ń bẹ ti jẹpọ ga ju sọ̀hábì lọ ẹni ó sì fẹ́ àdírẹ́sì àfáà náà òun náà mú tiẹ̀ náà ń bẹ̀ ẹ̀jẹ̀ tó rán yín létí kankan nù ìtàn àwọn tí wọ́n kọ́ sí anábùa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo alámàgbó kọ Umar ibn Abdulaziz àbí rahimahullahu ta'ala nù àwọn tábì'ín nínú táwọn Umar ibn Abdulaziz gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè òun ló lórí orílẹ̀-èdè nígbà tí òun ní khalifa olórí gbogbo ilẹ̀ mùsùlùmí ńbẹ́nu sọ́rọ́jẹ́mà ọmọrù pé ìwà ń lọ nínú mọ́sálásí ńjọ́ kan gbígbà téèyàn rìn nínú òkun òun ò sì mọ̀ pé nìkan sùn kọ̀mọ́ pé kí ni kọ̀mọ̀ pé ẹnìkan sùn ńlẹ̀ nínú òkun ẹsẹ̀ tóun ó gbé ń bi tí ń rìn lọ ọ̀tẹ̀ arákùnrin yìí mẹ́lẹ́ arákùnrin inú àwọn tó pé ní yóò ti sọ̀rọ̀ tán kó tó yí lọ́wọ́ ẹlòmíì ó ti sọ̀rọ̀ tó jù lọ tán kọ̀tí ẹ̀ ní wo ta lọ́tẹ̀ ń mẹ́lẹ̀ àbí ta ní ọdí ẹ̀ mọ́mọ́ kọ̀ mọ́mọ́ wọn lárakùnrin yìí bá ní àhìmárùn anta ń bẹ nù sẹ́rìjẹ́ máa Umar ibn Abdul Aziz bí wọn náà ti wí lónìí pé ẹranko owó nu bóun náà ti wí nù àhìmárùn anta sẹ́mà ìmọ̀ inú ẹranko ojú ò tún ní kí mà rárá ẹ bó la pè ẹ kẹ́tẹ́kẹ́tẹ́ jẹ jẹ wọ́n tún máa pè lóko kan jẹ kí àhà kéèyàn ò fi olórí kọ́dà fi kánsílò àdúgbò rẹ wé ìmọ̀rù bèlè chairman àbí gọ́vùnà àbí pírẹsidẹ́ǹtì wọ́n wá ẹnìkan wá wí fún Umar bin Abdulaziz pé àṣemáàrún àǹtá ẹgbẹ́jìnnà ni Umar bí dá lóhùn kótó di pa àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó kì í mú pé à kò nídìí ẹ̀ kì í mú ó ní là ánà Umar là ánà Umar Umaru ló kọ́ tèmi tèmi ẹsẹ̀ ìmọ̀rù ó sì parí síbẹ̀ kálákùn yìí náà òun náà tó wá rí i pé ó ti gbé òun lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ yìí ni kò nídìí ọmọ ẹgbẹ́ mi ni àhìmáàrún àǹtá là ánà Umar Umaru lèmi ń jẹ́ èmi ṣe. himaru tó eh, eléyìí náà nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ lọ́dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun àtẹni tí ó sọ̀rọ̀ náà tí ó bá àlùfáà olórí sọ̀rọ̀ ọgbọ̀dọ̀ lẹ́kọ̀ọ́ olórí náà ó ti dira gbogbo ẹ̀ kalẹ̀ pé ní ẹ̀ tọ́ níbi ìwọ́ gbọ́n gbogbo ẹ̀ náà kéèyàn fi máa bínú gbogbo ẹ̀ lakọ́ lọ́dọ̀ muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí arákùnrin yìí lo jẹ́ ń sọ̀rọ̀. fàkọ́lá nàbí yìí sallallahu alayhi wa sallam ànábì sọ fún pé kúl wí ń tọ́ fẹ́ wí. ìyẹn ni pé ńgbà tó ti gbà yọ̀ǹda lọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì náà yọ̀ǹda fún fàkọ́lá arákùnrin yìí lọ́wọ́ akọ́ sọ̀rọ̀. fàkọ́lá inna ibni kana asifan ọmọ mi ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọkùnrin yìí ọkùnrin tó dé tí ń pé wà nábì ìdájọ́ ọlọ́run ni ọ̀dá o ọmọ tèmi jẹ́ kí ni àṣìfán àlàhàdà ìtumọ̀ àṣìfù lòṣìṣẹ́ àjíyọ̀ òṣìṣẹ́ lọ́mọ mi ní ọ̀dọ̀ ẹ̀yìn. fàzánà bí mùrọ̀ àti yìí fàzánà bí mùrọ̀ àti yìí arákùnrin yìí ní rojọ́ bẹ́ẹ̀ fà nábì o sọ̀rọ̀ ibi tá à ń lọ làwọn ń déhùn kí ni ìdájọ́ àgbèrè fàzánà bìmùrọ̀ àti yìí ọmọ òun yìí ọ̀sàgbèrè ó ṣe sìnà pẹ̀lú ìyàwó ọ̀gá rẹ̀ zana bìmùrọ̀ àti yìí kátó kó mbẹ́hùn kátó máa sọ hukumu àwọn àlùfáà tó máa fa ẹ̀kọ́ ńláńlá yọ ń bíi pé gbogbo wọléwọ̀de dírẹ́fà gbogbo wọléwọ̀de mẹ́sẹ́ńjà pẹ̀lú àwọn alájà pẹ̀lú àwọn màdámù mùsùlùmí tó bá máa ń ti ń ṣe ọlọ́run ọ̀yọ̀ǹda ọmọ ẹsẹ̀ mi ni dírẹ́fà ni òun ló gbé wọn lọ kínní ọ̀pọ̀lọpọ̀ aburú báyìí náà ń ṣẹlẹ̀ láyé dòní èsì tinú kíra nìkan anagba muhammad sallallahu alaihi wa sallam tó ti ní ọkùnrin kan àtobìnrin kan ò ní jọ wà fi khalwa jẹ́ ọ̀sẹ́ nìkan kan pẹ̀lú wọn láwọn nìkan illa kana ṣètọ́nù tààlítàhùmá ṣètọ́nù ló sì kẹta wọn. nípa báyẹn ẹ dákun gbogbo ẹni ọba ní tí ọ̀nà ṣe rẹ̀ gbà bẹ́ẹ̀ àbọ̀nà nǹkan kan nídìí kó fi gba òṣìṣẹ́ kó gba dírẹ́fà kìí ṣe wọ̀ àmọ́ máa la bí tí lè dé dírẹ́bà gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ọ gbọ́dọ̀ níbi tó lè wọnú lé ẹlòmíì gbàdánwò ọba bá látàrí ìyàwó tiẹ̀ àwọn ọmọbìnrin rẹ̀ ń kọ́ kánrin ní ṣẹlẹ̀ pẹ̀lú òṣìṣẹ́ dádì ni ní dírẹ́bà dádì ni lẹ́yìn tọ́lúwa òsì yọ̀ǹda tẹ́lẹ̀ torí náà inú ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ni pé kọ́dà rú ẹsẹ̀ lè láyà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam náà má wàá jẹ́rìí ẹnìkan lónìí pé ọmọ dáadáa ní nǹkan kan ni ànábì ló wí kò ní parọ́ o oníbọ́kùnrin kan àtobìnrin kan bá ti lè dá wà tí wọ́n rí i pé ẹnìkan kan ọmọ ti ń lọ láàrin wa mọ́ illa kana shaytanu salisahuma èṣù ti débẹ̀ ṣètọ́nù ti débẹ̀ nígbà tí wọ́n ti wà báwọn yá níbi àwà yìí o ẹnìkan ọ̀gbọ́n tá à ń wí ẹnìkan ò sì máa ń tà ń sè káàna ṣètọ́nù tààlé tàwọn. torí náà kọ́lọ́ńdà kọ́dà kún kọ́mọ́sà sàmànà wa àmọ́ gbogbo àwọn nǹkan tá à ń mú fúyẹ́fúyẹ́ nínú ẹ̀sìn báyìí ewu rẹ̀ pọ̀. fàzánà bí mọ́rọ́ àti hì ó ti zìnà pẹ̀lú ìyàwó ọ̀gá rẹ̀ wà ní ọ̀gbẹ́rùtù àna àlàbìnrin àrọ́jìmá wà á ní ọ̀kùbẹ́rùtù arákùnrin yìí níbòun ti wá gbọ́ àwọn kan tí wọ́n máa ṣe fatiwa pẹ̀lú àìnímọ̀ wọ́n bá ṣe fatiwa fún un fatiwa wo wọ́n ṣe fún un ẹni alábìíní àrọ́jìn pé aa ọ̀ràn tọ́mọ rẹ̀ yìí dá o wọ́n lẹ̀ ló kó pa nídájọ́ rẹ̀ o ọmọ rẹ̀ yìí kí wọ́n ṣe kíni kí wọ́n lẹ̀ ló kó pa ní ọmọ tí o ti níyàwó ni o wọn ni wọ́n dájọ́ bẹ́ẹ̀ fóun a kọ́dà wọn tún wá sọ fún un pé àmọ́ o bọ́ba lówó o o lè fowó yanjú ẹ o tẹ̀síri pé aláìmọ̀kan fatiwa aláìmọ̀kan nù ó ní fàtàdáìtù minhu bèmí àti ṣáàtìn wàwàlídà kí ni wọ́n ní fi ra ọmọ mi yìí tí òfin ní já sí rọ́jímù wọn lẹ̀ lóko fọ́ràn tó dá yìí wọ́n ní mọ́gọ́rùn-ún ẹ̀ràn wa mi àtúnṣe àti táwọn máa lówó ń gbà wọn nù ẹran ewúrẹ́ ọgọ́rùn. wàwálí ìdàtí nkọ́dà kí n tún fi ẹrú kan tì í ẹrúbìnrin kan tì í ọgọ́rùn ẹran àti kíni àtẹrúbìnrin wọn níbi bá ti pélé wá ọmọ ọmọ mi ó fúri fàfùtàdá ìtù ó lè mi náà kó fún o mo kó farakùnrin yìí o tó wọlé wá sí ń pè wà nábì dájọ́ pẹ̀lú tíọ́rọ̀ ọlọ́run yìí o ọgbẹ̀ràn o ọgbà ẹrú obìnrin fasa altu ahla ilmi fasa altu ó ní mo wá padà lọ bá àwọn tó ní mọ̀ lẹ́yìn ìgbà tí mo san ẹran tí mo san ẹrú tán fasa altu ahla ilmi mo ṣẹ̀ṣẹ̀ wá lọ bí àwọn tó ní mọ̀ fíkìrì hadith yìí ni pé ajẹ́pẹ́ kìí ṣe gbogbo èèyàn lèyàn lè máa bí lọ́rọ̀ ṣẹ̀ríà ẹwà àwọn tí ọkọ bí ẹwọ ń jí wọn wí fún lẹ́yìn tí òfin bì kankan jọ òfin ọlọ́run alukur'an kẹrìmù náà sì ti là á pé fasalu ahla zikiri in kuntum la ta'lamu ẹgbẹ́ àwọn tó mọ̀ bẹ́yẹn ò bá mọ̀ àmẹ́ rí àdánwò tó dé lónìí òun ni pé manhum ahlul ilmi manhum ahlul zikiri agbọ́pọ́lọ́ ní fasalu ahala zikiri agbọ́parakùnrin ní fasaltu ahala lẹ́ẹ̀lìmí àwọn onímọ̀ náà méjèèjì ń túmọ̀ àwọn òwò àlò ní mímọ̀. alimami ibn kudama al-maqdisi rahimahullah nínú àwọn afa ńláńlá oníṣẹ̀ríà ní ibn kudama òun ló ṣe tíra tá ń pè ní rawdatun naziri wa jannatul munaziri fi ilmi usul al-fiqh rawdatun nadir wa jannatul munadir Ibn Qudama sọ ń bẹ̀ pé ní èèyàn ní irú màkàn kò sọ́dà fa ó ní irú kíni irú màkàn nígbà tí Ibn Qudama ń ṣe yàtọ̀ láàrin ta ni mujtahidu ta ni àmì àmì lè tẹ̀yìn ó pè ní layman a layman tí ò mọ̀ nǹkan kan. Ibn Qudama ní èyàn lè mọ ìmọ̀ lọ́nà bìkan o àmọ́ bọ́ bá débi ìṣẹ̀rí àkódí kíni kò di àmì lè mà ń gbé pọ́rọ̀ ṣẹ̀rí àyè èyí wọn ti ṣe é bú a èèyàn mọ lápèjúwe ọmọ náà wù ọmọ sọ́rùfù tí ọba mọ̀ ń pa ṣẹ̀ríà bí wọ́n bá ti dọ́rọ̀ ṣẹ̀ríà lẹ̀ kó pé ah, àmì lè ní ibi eléyìí Ibn Qudama wí bẹ́ẹ̀ tí ó sì ní èyí wọ̀nyí pé à ń búyàn àmọ́ àdánwò táwa kan lónìí àwọn elétò ẹ̀kọ́ ìjọba náà aráàlú náà àwọn náà wọn ò fi ọ́ yanjú torí tí wọn ò lè gbà ń bi ìwé wọn fi ń lọ kéwú bẹ́ẹ̀ bá ti gbèlè wò ó gbé èbó tó tẹ èbó dán lẹ́nu rẹ̀ tó wọ́n ó bí pé ẹ dákun kí ni fi dì í àbí wọ́n pè ń gbò ti gbé èbó yìí bàbá dọ̀rọ̀ màá sí ilé ìwọ náà ni bọ́bá di engineering ìwọ náà ni bọ́bá di medicine ìwọ náà ni torí pé kí ni orúkọ gbé èbó àwọn gan ní gbà àmọ́ kọ́ra nbí tó dàrú dé bẹ́ẹ̀ bá kọ́dà bí yẹn bá bá lọ rí di English ńlẹ̀ lárúbáwá bọ́ bá dé Nàìjíríà yọ sàfà tọ́lọ̀ rí di kíni English language nílẹ̀ lárúbáwá èmi ti rírí ni o mo ti rẹ́ nìkan geology ló ṣe ó sì gbọ́ lárúbáwá torí pé geology ń bẹ nù kéwú náà elmol geologia làwa ń pè nù kéwú mo wá ṣe ìwádìí kan mò ń ṣe ìwádìí kan gbà náà nípa ọ̀rọ̀ lọ́npọ̀ ọ̀rọ̀ islamic banking mo wá dé báńkì jí wọn wọn ní àkè ah, ń lọ rí stars ustaz lọ́mọ gbogbo gbogbo tí ń wí yìí ustaz ah stars ní kò ńgbà mo dé ọ̀dọ̀ ustaz ustaz ńgbà tọrọ dojú ọ láàrin mi rẹ ustaz wá jẹ́wọ́ fẹ́mi pé geology lòún kà ó àwọn ò gbọ́ lárúbá dáadáa bá a ti dàrú nù táwa ìyẹn jẹ́ àbòsí àlè gbàǹgbọ̀ ọ̀rọ̀ ayé tiwa àwa fi ń lọ́rọ̀ ẹ̀sìn kódà àwọn ẹlòmíín náà máa tan ara ìbá fa lòun náà ìbá fa lòun náà nígbà bá ti dọ̀rọ̀ ẹ̀sìn nírú àwọn èrú báwọn èrú ni máa wáyé eléyìí ò ṣe pé èèyàn ń búyàn kálọ̀ karọ́ dọ̀tún a bí rí wa jannatul munazir Ibn Qudama ní èèyàn lè jẹ́ àgbà onímọ̀ ní fánù yìí àmọ́ bọ́ bá débi fánù tí ó mọ̀ yìí pàtàkì jùlọ Ibn Qudama ń sọ̀rọ̀ ta ló lè ṣe ìṣèhádùn nù sẹ̀ríà àbí ọba ní tí wọ́n fi ṣe ìṣèhádùn kọjáde kó pé àmì ni mí o lè máa nù ni mí níbi ìlànà eléyìí bọ̀tíkẹ́yìn náà má tanra rẹ o nípa ọ̀rọ̀ ayé wa náà ẹ rí i pé ní abadé lónìí kódà bọ́bá rẹ̀ èèyàn lásán nísìnyí àti gbọ́n ọmọ ànẹ́bí adámọ̀ ti gbọ́n àti mọ́ àtàwọn kódà wa tá lọ faculty of medicine a mọ̀ pé múlẹ̀ nìkan kọ́ a mọ̀ pé <laughs> àwọn eegun ní tẹnìkan àbí kódà a mọ̀ pé àwọn obìnrin tẹnìkan kì í ṣe tọkùnrin o sì ní lọ́ọ̀dọ́ ẹ̀ bí ọba jẹ́rú ti irú ti ń ṣe ọ́ ó ti wá jẹ́ pé ńgbà bá di ọ̀rọ̀ ẹ̀sìn yàwa náà ní bìkítà pé àfa náà lọ sáfì fájúwá fún mi àfa náà lòun náà sápẹ́ra rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá bárú ẹ̀ tàn báwọn tọ́ba fi sin lọ́hùn kó láyé ó lè yíwọ́ o torí pé o lè parọ́ fọlọ́hún ọlọ́run mọ̀ ibi tí ọ lágbára mọ̀ lè wádìí òun ni inú àwọn àlùfáà wa sheikh eh, abdullahi gunaiman hafizahu allah ta'ala ẹni wọn mo ti gbọ́rọ̀ yín jọ kan wọn bí wọn béèrè kan ni nípa ọ̀rọ̀ ìṣèhádù náà ni. wọ́n ní ìran ìṣèhádù kan bẹ tó yẹ pé gbogbo mùsùlùmí lọ gbọ́dọ̀ ṣe àwa ni nígbà tí gbogbo èèyàn ò lè jẹ́ mùsùlùmí wọn ni la wọn làwọn ò fún wa lápèjúwe. La wọ́n ní gbogbo ẹni tó lówó tó fẹ́ yọ zaka yajibu alayhi an yajtahida fi mahalli zaka ẹni olówó fẹ́ yọ zaka sẹ̀rí àti lọ́rọ̀ yẹn kó ṣe é ṣì áàdù pé ta ló dì sáàbù zaka yìí àmọ́ wa bọ́ títí ẹnìkan wa ń lọ ń yágbádá wa ní ṣebí wọn náà nídìí owó gba zaka ọ̀yọ́ zaka nù sẹ̀ríà bí zaka bá bọ́ sọ́wọ́ ẹni tí ó yẹ kíkẹ́ni tí ó yẹ kó bọ́ sí i. torí eléyìí ó ní àfi ṣàlàyé fúnra pé pàṣẹ àlùtù àhàlàlẹ ẹlù kéèyàn náà wá pé a lamọ ẹyìn ó dàbí pé ń pọ ọ̀rọ̀ báyìí o a Ọlọ́run yóò mà ń sì ń lò ó àlẹ ẹlùmọ wàlẹ àmàlẹ pé a ó ké o òun náà sì ń lò ó ẹ bàbá máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn torí pé ntọ́fà ni pé ní fatiwọ́ ọ̀rọ̀ ṣẹ̀ríà nídìí ìbẹ̀rù Ọlọ́run kéèyàn tó sọ̀rọ̀ òun náà ti ro kí lọ́lọ́run ó fi òun ṣe àmẹ́ni tí ò tí ò sí bẹ̀rù ọlọ́run débẹ̀ bóyá fẹnu tiẹ̀ ni ó fi ṣe fatiwa fún ọ òun ló fi ṣe dandan ahlal ilmi àwọn onímọ̀ tí ń lo ìmọ̀ rẹ̀ bágbára tiẹ̀ náà ti mọ irú wọn ni kéèyàn máa bí lọ́rọ̀ ṣẹ̀ríà fasa altu ahlal ilmi fa akhbaruni arákùnrin yìí nígbà mọ́ wá bíi ahlulẹ̀ ilmi yìí àwọn àfáà wọ́n wá sọ fún mi pé anamá alábìní jẹ́lùmíà wọ̀tẹ̀gìrìbù àm wọ́n lò rí fatiwa yìí tí wọ́n ṣe fún ọ̀run ọ̀rọ̀ ránran ránran ni o ọmọ rẹ kò dáràn kí wọ́n lẹ̀ lóko ẹ bí wọ́n ti sọ dòdì obìnrin tó ti ní ọkọ ńlé tó ṣe zìnà òun ní sẹ̀ríà ni a àwọn ò dájọ́ ọ̀rọ̀ jímù fún un ọmọ tí ò tí ì níyàwó ni wọ́n wá ní kíni ọjẹ ọjẹ bíi rọjímù bàbá rẹ̀ bá sì lówó ó tún sanwó fọ́kọ ìyá òun sì ná kó fi béèlì ọmọ rẹ̀ láwọn àlùfáà onímọ̀ wọn wá sọ fún un pé anna alábìíní jaldu mi'atin wa tagribu am wa anna ala imra'ati hadha ar àní wọn wá sọ bẹ́ẹ̀ fún un pé à ah, ọmọ rẹ kọ dáràn rọjìmù ìyàwó obìnrin ìyàwó arákùnrin gan lọ dáràn kíni rọjìmù ẹnu ọ̀ràn tó máa tiẹ̀ dá ní jẹldu mẹ́à wọn nà lọ́gọ́rùn bulala wọtẹgìrìbù àm wọn ó sì yẹjú rẹ kó nù lútọ wà tó fi ṣe zina yìí ọdún kan ìlànà àdáwò hajjulahi fi zina ntí afa amakirisi torí ẹ mú hadithi wa nù kíni dájọ́ zina kíni hadu zina bẹ́ẹ̀ bá ṣe zina tí o ti lọ́kọ àbó ṣe zina kò tí ì ní ìyàwó ìdájọ́ rẹ̀ ní jẹ́ldùmíà wọ̀tẹ̀gìrìbù àm ọgọ́rùn-ún búlálà tí wọ́n sì yẹjú rẹ̀ kó nù lútọ́ wà tó ti ṣe zina wọn fún ọdún kan kọ́lọ̀ gbẹ́lú àmẹ́ni ọba ti níyàwó ńlẹ́ àbótí ní ọkọ àlámúra àti hádà àrọ́jùmọ́ òfin ọlọ́run ni irú ẹni bẹ́ẹ̀ kálẹ̀ ló kó pa òun ìdájọ́ sẹ̀ríà. níbí yìí eŋti máa sọ̀yàn di ẹni tí ọlẹ́tọ̀ tó dáràn rọ́jímù ìjù yìí sẹ̀ríà pè ní àlùmọ́sọ́nà àlùmọ́sọ́nà ọwọ́ anídìí ká mọ̀ tó máa ń tà ń pè ní al-ihsan torí pé nínú al-Qur'an al-Karim bí ọ̀nà márùn-ún àbí mẹ́fà lolúwa fi lo ìtumọ̀ al-muhsanat al-muhsanat tí ó sì jọra wọn. pèpè téèyàn bá mọ kọ́ńtẹ́kìtì ọ̀kọ̀ọ̀kan yóò wá gbé e sínú ara wọn. muhsana ń bomi al-Qur'an lò pẹ̀lú oníyàwó muhsana ń bomi al-Qur'an lò pé ẹni tọ́jọ́ mẹ́lú àbí kí ẹ sẹ́rú oríṣiríṣi ọ̀nà la Qur'an Karim fi lo kíni ẹ̀sọ́ọ̀nù ẹ̀sọ́ọ̀nù ti ọ̀rọ̀ zina kíni máa sọ̀yàn di pé mú sọ̀nà lẹ́nu yìí òun ni pé ẹni ọba ti fẹ́yàwó rí tó sì ti súnmọ́ obìnrin náà ẹni ó ti ṣe kíni ó ti fẹ́yàwó rí níbi yẹn ti fẹ́yàwó halali kọ́dà ẹni ọba ṣe zina rí kò di kíni kò di kíni kò di mọ́ sọ́nà. So lọ́kùnrin ni àbí ní obìnrin. àmọ́ gbogbo ẹni tó bá ṣe pé nìkáàhù ṣẹ́rẹ́ì bá a ti so igi ńlá náà ṣẹ̀rí àti wáyé ọkùnrin lọ́jẹ́ ni obìnrin ni ẹni. ẹ̀ẹ̀kejì ni pé kọ́dà ìbáṣepọ̀ lọ́kọ-láya ti wáyé láàrin òun àti ìyàwó rẹ̀ yìí wàhúwà lùmọ́ tọ́n tọ́nà irú àwọn yìí ò ní bọ́bá tún wá lẹ́yìn tó ti mọ àláàlì tó tún wá lọ bí kíni tó tún lọ bí haramu ìdájọ́ rẹ̀ ní ọjọ́mọ́ àmọ́gẹ́ mo ti wí ẹni tí lè yọ ọba pé lápèjúwe kò sí nìkaáhù bóyá ó ṣe zìnà pẹ̀lú ẹnìkan náà ni kọ́dẹ̀ yìí wọn ò tí ì sọ ọ́ di kíni mọ́ sọ́nù bọ́bá jọ́bìnrin náà kì í di kíni mọ́ sọ́nà àbí wọ́n so yìí gì àmọ́ wọn èso wọ́n ti so yìí àmọ́ kẹ́ni kò tí ì sí kò tí ì mọ ọ̀nà àláàlì yìí kọ́dọ̀ yìí ń lè ṣe mọ́sán. béèyàn bá ti wá fẹ́yàwó rí àmọ́ ńgbà tó ṣe ìsìn náà kò sí ìyàwó lọ́dọ̀ rẹ̀ ǹjẹ́ yìí ń yọ ọ́ kó nu mọ́sánù rárá o ìdánlẹ́ni ọba níyàwó ni kò níyàwó ńlẹ́ náà ló fi lọ́ọ́ ṣe ń tó ṣe à so ti fẹ́yàwó àláàlì rí ìgbádùn tí sì bẹ láàrin ìyàwó halali àtọkọ halali ó ti mọ̀ ọ́ fàhùwà al-muhsan aw hiya al-muhsana kọ́dà bóyá pé ńgbà tó wá dán tó dán wò yìí kò sóbìn lọ́dọ̀ rẹ̀ àbóhùn náà sí nílé ọkọ eléyìí ni ìdájọ́ ṣẹ̀ríà nípa ti ẹni tí ò tí ì lọ́kọ àbẹ́ni tí ò tí ní ìyàwó ẹ̀rí pé léyìí òtúmọ̀ mẹ́kẹ́ òtúmọ̀ kẹ́ni àgbà mẹ̀yàrú rẹ̀ ni pé ó ti lọ́kọ àbójútó kínní àbójú ìyẹn ni pé kò bá dàgbà kọ́ má ti níyàwó rí kì í ṣe mọ́ sọnù kò bá sì níyàwó ń kéke wà mọ́ sọ ọjọ́kùnrin ni o àbọ̀jẹ́ obìnrin kí ni ìdájọ́ tiwọn jẹ́lú mìà lẹ́yìn ọba tí níyàwó ṣe ṣe ìdájọ́ rẹ̀ ni pé wọ́n nà lọ́gọ́rùn-ún bùlálà kọ́ra bí wọ́n bá sì ná lọ́gọ́rùn-ún bólálà yìí nù dájọ́ sẹ̀ríà àwọn ibi tó lè mẹ́mí tó lè mẹ́mí lọ́wọ́ bólálà gbọ́dọ̀ débẹ̀ o. gbogbo ẹni wọn bá ní ọ̀daràn jẹ́lídù zina ni kọ́dúfù ni islam sẹ̀ríà ò pé pa o. àwa wá bólálà onírin àbá wa náyàn ní orí ọyàn rẹ̀ àbí àwa nà níbìkan níbi tá a mọ̀ pé a eléyìí súnmọ́ náà ní èèwọ̀ ni o nínú sẹ̀ríà ìdájọ́ ọkú ọ̀tọ̀ ìdájọ́ búláàlà ọ̀tọ̀ kò sì gbọ́dọ̀ lé kò gbọ́dọ̀ dí àti sàlàyé pé ní jẹ́ hádùnú àgbọ́dọ̀ wá gbà eléyìí déyàn náà lẹ́gbẹ̀rún gan-an kò tí kò mọ ya ìwọ kó léyàn ọ̀nà o èyàn òsì wá gbọ́dọ̀ gbà eléyìí lẹ́yìn náà lọ́gọ́rùn-ún à ẹ̀ ná mẹ́wàá à jálùdú mẹ́à wọ̀tẹ̀gìrìbù àmì àwọn àtúnyẹ̀jú rẹ̀ kú òǹlù fọdún kan. eléyìí àwọn afọ onífíkìrì sọ̀rọ̀ ńpa rẹ̀ náà gẹ́gẹ́ bí ìkójọpọ̀ gbogbo àdìlà sẹ̀ríà bẹ́ẹ̀ gbọ́ pé àwọn afọ onífíkìrì sọ̀rọ̀ lórí kùránà àbẹ́àdìdì ọ̀rọ̀ fẹ́ nukọ́ o àwọn ò wo eléyìí wọ́n wá wo gbogbo ẹ̀rí míì pé baba ní àlò ìsáà ní kọlu òfin míì lápèjúwe wọ́n ní bàbá láti tẹ̀gìrìbù ọmọbìnrin múndíá lọ́ọ̀dún mi-ín hmm? ṣé yọ́ lọ lóhun nìkan ní àbí máhàrámù rẹ̀ ọ́ tẹ̀lé ẹ̀rí gbégbé sọ̀rọ̀ fẹnu àwọn ẹ̀rí ṣẹ̀rí àmì wọn wò pé a ah, ṣẹ̀rí ọ̀gbọ́dọ̀ takora wọn àgbọ̀dọ̀ torí pa lòfin yìí òun lẹ́pọ̀lọpọ̀ ọmọ bẹ́ẹ̀ lómi bá ti mú sàtáà kan àbí àyà eh, àbádìsí kan yọkàn máa búlò rẹ̀ yọ wàá rò pé àwọn àfa àtàwọn ń tẹ jẹ́jẹ́ wọn ò mọ́ búlò ni àwọn ẹ ẹ ntí ń jẹ́ ṣìhádùn àwọn ò ní nẹ́bọ́rá tó ń kò lè yàtọ̀ gbogbo ẹ̀rí ìṣẹ̀rí àwọn owó pọ̀ torí ẹ̀ ló jẹ́ wọn sọ̀rọ̀ ilé yìí pé a bọ́bá epo bẹ̀rẹ̀ ni tó jẹ́ múndíà o kọ̀ǹdíṣàn ń bẹ fún tẹ̀gírí bú àmì kí ni kọ̀ǹdíṣàn náà ni pé ṣe máhàrámù rẹ̀ rẹ́dí ẹ ṣe máhàrámù rẹ̀ ṣe kí ni sọ́rẹ́dì àti tẹ̀lé lọ bí tí ayẹ̀jú rẹ̀ lọ tí ọba ti sí máhàrámù tẹ̀lé aburú míì tó ju tàkọ́kọ́ lọ lẹ́ ń pilẹ̀ ni torí náà wọn ni a ní ṣe tẹ̀gìrìbù múndíá tí ò sí gíní tí ò sí a sì lè ṣe ní dandan fún máhàrámù rẹ̀ torí máhàrámù rẹ̀ ọ̀daràn ètò ọ̀ ni o máhàrámù rẹ̀ ò sí gíní ìsìláàmù yìí ti fi yà jẹ ẹni tí ẹni tí ọba ṣẹ̀ àmọ́ bóun náà bá gbà pé ọ̀dà kò ṣe kò sí láì fi òun náà fẹ́ lọ lóhun tẹ́lẹ̀ àbóhun rẹ̀ ṣe tán ọba àmú bẹ́ẹ̀ but eléyìí tí ọba fi wá di mafsada tún ọ̀lìyà mafsada tí ó ju ma torí kí ni sẹ̀rí àwọn ní kí ni hekima pé ẹyẹjú rẹ̀ ni pé bóyá àwọn tí ń rí yàn yín àwọn ọmọ kan tó ń jọ ń sáwàdà káwàdà wọ́n lẹ́ra wọn kí nǹkan nǹkan bí ọba rí wọn mọ́ bọ́yá ọlọ́run á pé kí ọgbàgbé ran wọn àwọn yìí àmọ́ ń gbẹ bá tún wá lọ ju òun nìkan bọ́yá àwọn àwọn ajá ni jìyà yẹn àwọn kìnìún ni àwọn ibi tẹ́ ẹ mú lọ tí ó sì sí máhàrámù pẹ̀lú ẹ̀ eléyìí láàfin ní respect fáwọn àfáà súnà àwọn àfáà sẹ̀ríà bí wọ́n bá ń tó nǹkan pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kì í sọ̀rọ̀ fẹ́nu àmọ́ wọn wò nágbọ́ra tó ń kò lè yà gbogbo ẹ̀rí sẹ̀ríà làwọn tó pọ̀ pé a gbọ́dọ̀ gbọ́n bíi káwa wọ bíi fọ̀kọ́lá rọ̀súlùlọ́hì sọ́lọ́lọ́hù àrẹ̀sẹ́lẹ̀m lẹ́yìn ìgbà tá tí ẹ̀rí pé gbogbo eléyìí tárakùnrin ń wí ànábíyé sọ̀rọ̀ arákùnrin náà ní ń rojọ́ àwọn kan wí báyìí òun sì tún lọ bí àwọn àfa àwọn wí báyìí ànábì ṣẹ̀ṣẹ̀ wá ní wàlẹ́dì nafsi bìyẹ́dì yìí la àkùbìyànnà bẹ̀yìnàkùnmá bí kìtà àbẹ̀là. òfọlọ́n tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra ànábì àtàbà búra bẹ́ẹ̀ pé òun fọlọ́n tí ẹ̀mí òun bẹ lọ́dọ̀ rẹ̀ ẹni ọba kúndùn ká máa búra ó lè wo nínú gbòòrò àwọn búra tànẹ́bì náà kọ́ fi pa ìwọ̀n ìtọ́lọ́wọ̀n lọ́wọ́ sí Ògún Ṣàngó Bàrá títún ni maka madina gbọ́ gbogbo ìwọ̀n kọ̀lẹ́rì inú sẹ̀ríà o wàláhì bẹ̀láhì wàlẹ́dí nafsi bíyẹ́dì ọlọ́run náà ló ń fi gbogbo yìí ń pè torúkọ anabi ni man kana halifan falyahlif billah aw liyasum tọba ti lè fọlọ́n búra anabi ni gbẹnu ẹ̀ dákẹ́ torí náà ẹ̀ dákun gbogbo àwọn oríṣiríṣi ọ̀nà búra ń àbí ṣéwù àbí kíní kan olúwa ọ̀yọ̀ǹda o nínú àwọn òun ní gba ọlọ́run òun lè búra kéèyàn máa fi ẹ̀dá ọlọ́run kọ́ máa fi búra man kana halifan falyahlif billahi aw liyasum torí náà anabi ní wàlẹ́rì nafsi biyadihi láàkúdóyà nàbẹ iná kò má bi kitabillah alwalidatu walghanamu raddun alayhi ìdájọ́ anabi nù sallallahu alaihi wasallam àti ẹrú obìnrin àtọgọ́rùn ẹran tí wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ rọ́dún àlẹ́yìká kí wọ́n dá padà fún ọ. ibi làwọn àlùfáà oníṣẹ̀rí àti mú kọ́ ìdá àmọ̀ pé gbogbo ẹni tí nǹkan kan bá dọ́wọ́ rẹ̀ tí èso ọ̀nà halali kìí pẹ́ ju o ya o ti wá pẹ́ yóò da padà fẹ́ ó ní o òun ni ẹnìkan béèrè níjó ní pé òun ọ̀wá mẹni tó ní mọ́ òun ọ̀mẹ ọ̀wá ni o kò sí pé ọjọ́ ti lọ lórí ẹ o rọ́dún àlẹ́ ìkà gbogbo tí ọba ti jẹ́ tọ́ yàn ìmọ̀ by mistake àbí fatiwa fatiwa. fatiwa ló fi gbà á ìwọ tí wọ́n ti ṣe fatiwa fún náà pé ní ẹ̀ẹ́n ta lọ sọ fún yín pé interest báńkì ọ̀dà kọ̀dá o rìbá ni o gbogbo èyí tó ti gbà tó ti jẹun náà ọ̀pọ̀ rọ́dún àlẹ́ yìí ànábì ní àlùwàlídẹ́tù wọ̀lùkánámú rọ́dún àlẹ́ yìí kún ọ àti ẹrúbìnrin àtẹ̀rántọ́ san gbogbo ẹ̀ pátá kí wọ́n dá nǹkan rẹ̀ padà fún ọ. torí náà kọ́ ìdá àmọ́nu sẹ̀rí àní pé gbogbo ńtọ́ bá bọ́ sí ìyàn lọ́wọ́ kí a padà wá rí i pé kò lẹ́tọ̀ọ́ rẹ̀ òfin ni kó ṣe kí ni kò dá padà fún ẹni ọlẹ́tọ̀ọ́ rẹ̀. èyí tá a mẹ́nuba yìí mo rò pé mo ṣàlàyé ń jọ́ náà pé lórí ẹni yóò bá wá sí láyé mọ́ àbọ̀ wá wá gbogbo bẹ́yẹn tí wá ọmọ ẹni ó ní mọ́ ló tó wá kan lọ́ fi ṣe sàárà o ó dìgbà tí èèyàn ọba rọ́nà lọ́mọ lọ́wọ́ adigbẹ́tọ́ la yukallifullahu nafsan illa wus'aha ọwọ́ àfihàn nǹkan bẹ́ẹ̀ ṣe sàrà pẹ̀lú àníyàn pé ládàá rẹ̀ ọmọ bá ẹni tó ní. wà á lè nìkà jẹ́ldu mi'a wa tagribu am ànábì náà wà á rìpíìtì ti àwọn àáfàá wí fọkùnrin pé bí wọ́n ti wí òun bẹ́ẹ̀ náà lórí ọ̀ràn tọ́mọ rẹ̀ dá ni pé ọgọ́rùn-ún bulala wa tagribu tí wọ́n sì yẹjú rẹ̀ kó ń lu yìí fún ọdún kan. wà inna ala imra'ati hadha rajma oríyàwó lé adélébọ̀ tó ṣe zìnà yìí òun lọ dáràn kí wọ́n lẹ̀ lóko pa. wọ́gùdù ya unais anabi wa kọjú sọ́kan náà àwọn sọ̀hábì rẹ̀ sallallahu alaihi tá à ń pè ní unais. anabi ní ogùdù ya unaisin ila imra'ati hadha ìwọ unais dìde báyìí lọ báyàwó arákùnrin yìí tí wọ́n fẹ̀sùn yìí kàn fa iná tarofat farjumha bọ́ bá jẹ́wọ́ pé bí wọ́n ti wí náà lórí farjumha ìgbà wọn ni ẹ lẹ̀ lóko kí ni fíkìwò hadithi ń bí ni pé bima yasbutu zina bó làásì mọ̀ pé yẹn ṣe zina ṣé gbẹ́ni ọba kan ti wí fún yẹn pé a ah, mo lamẹ́yìn ó ń zina ni ó sì di adó ń zina náà nù kò rí bẹ́ẹ̀ o ẹ̀rí pé ànábì ní ogudu ya unayi fa iná tarofad fa iná tarofad bọ́ba jẹ́wọ́ bẹ́ẹ̀ pé bí wọ́n ti wí náà lórí nígbà òun ìdájọ́ tó ṣẹlẹ̀ òun ni kọ́ ìdá sẹ̀ríà ni pé àwọn nǹkan tí ìmọ̀ mú òfin ẹ̀sẹ̀ zìnnà rinlẹ̀ méjì náà ni albayinatu awolẹ̀ ẹ̀tẹ̀rọ̀ ẹ̀rí àbí kó ń tọ̀ wọ́n jẹ́wọ́ fún rẹ̀ ẹ̀rí àbí kíkíní kó jẹ́wọ́ fún rẹ̀ tí là ń pè lẹ́rìí apàlàkánu hadithi tó kù òun ni pé irú ẹlẹ́rìí mélòó la gbọ́dọ̀ rí bó ni wọ́n ṣe gbọ́dọ̀ láwọn gan ni ẹ̀ àmọ́ wa nu hadithi yìí ni èkejì pé alẹ́ ti rọ̀ bó ń tọ̀ wọ́n bá ti fún rẹ̀ jẹ́wọ́ pé bẹ́ẹ̀ ni òun ṣe zina àwọn ọ̀nà tí ẹ̀ṣẹ̀ zìnà kí tó máa fẹsẹ̀ rìn lẹ́nu. èsì pé gbogbo ẹni wọn bá ti wá pè ló ń zìnà náà ní sẹ̀rí àti ti àgbà pé lọ́lẹ̀ lóko ti ló ń zìnà àà olófin ìmọ̀ àbàyínà tún wà ìmọ̀ àìtìrọ̀. fagada àlẹ́yìí ọ̀nẹ́sì náà bá lọ bá arábìnrin yìí lóòótọ́ fa tàrọ̀fà fa tàrọ̀fà obìnrin yìí sì jẹ́wọ́ pé lóòótọ́ o ntí ọkọ òun àti bàbá ọmọọṣẹ́ ọkọ òun wí bẹ́ẹ̀ náà lórí o fa amara biha rasulillah sallallahu alayhi wa sallam farujimat anabuwa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn eléyìí anabi ṣẹ̀ṣẹ̀ wàá pàṣẹ pé kí wọ́n lẹ arábìnrin yìí ní oko eléyìí ni ìdájọ́ sẹ̀ríà lórí ọ̀rọ̀ ìná àti tẹni tí ò tí ì ní ọkọ àbí tí ò tí ì ní ìyàwó àtẹni tó ti lọ́kọ àtẹni tó ti ní ìyàwó kọ́lọ́nkọ́ mọ́sáàfọ̀ wa máa ń bí gbogbo ẹ̀ o. wàhánuhu àdìsí mi kọ́lá su'ila nabiyyu sallallahu alayhi wa sallam anil ama idà zanat walam tuhsan kọ́lá in zanat fajliduha thumma in zanat fajliduha thumma in zanat in zanat fajliduha thumma bi'uha eléyìí nínú ìdájọ́ ọ̀rọ̀ zina náà ni àmọ́ alimami makidisi rahimahullah ọ̀fẹ́ fún wa ní gbogbo gbogbo ẹ̀túntún àtàwọn fáìtì gbogbo ọ̀rọ̀ yìí eléyìí tí ọlọ yìí ẹ̀rí pọ́ lọ ń pa ọmọlúàbí kò sọ̀rọ̀ tẹ̀rú ń bẹ̀ níjọ́hun láyà nẹ́bọ̀ muhammed sallam ẹ̀rú ń gbèlú ọmọlúàbí náà ń bẹ̀ ń lù kí ni ìdájọ́ ẹ̀rú tó bá ṣe zina òun ni hadith ẹlẹ́ẹ̀kejì bọ́fẹ́ bóyá pé kò sí. Si, ẹ̀rú mọ́ lónìí àmọ́ bí ẹ̀rú bá wà gbọ́ kó sì wà láwọn ìlú kan àwọn náà ó lo ìdájọ́ yìí. àmọ́ ẹ̀rí ọ̀rọ̀ tí ò wọbi kankan nínú tírọ̀ ọlọ́run àbílànà tànẹ́bí sọ̀rọ̀ sọ́lọ̀m ó ní túkútú táwọn kan ń túmọ̀ mẹ́làkátà ìmánù kún sọ́mọ ọ̀dọ̀ pé wàá má mẹ́làkátì àìmánù kún pé àwọn ọmọ ọ̀dọ̀ nu gbàtí ọ̀sẹ̀rú mọ́ ọmọ ọ̀dọ̀ ẹ̀sẹ̀rú o. gbogbo ẹni inú àwọn tí anabiwa muhammad wa sallam sì ní ọlọ́run ló wọn bá fúnra àwọn lálìkìyàmọ̀ níta ni rọ́júlún bá àṣùrán fa akala samana ẹni ó ta ọmọlúwàbí èèyàn tí ọmọ pélé yé èsì ẹrú ó sì tà á sóko ẹrú ó sì náwó rẹ̀ torí náà ẹrú ọ̀tọ̀ ọmọlúwàbí ọ̀tọ̀ ọmọ ọ̀dọ́ ẹ̀ṣẹ̀ ọmọlúwàbí ẹ wo bí tí ṣètọ́ni lo làákàyè àwọn tá a wí yìí lọ wọ́n fẹ́ legalize ìzìnà pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ̀ tí ń bẹ lábẹ́ wọn ni wọ́n tú ayé máa ń má làkàtà ìmánu ń lọ o nkàlùkù ni ó pàdé ọlọ́run pẹ̀lú gbogbo tó bá fẹnu rẹ̀ wí àmọ́ léyìí tí ń jẹ́ lánàá alukur'an kẹrìmù wí bẹ́ẹ̀ o sunna anabuwa muhammed sallam náà sì wí bẹ́ẹ̀ gbogbo bí ẹ bá ti rí má làkàtà ìmánu kún kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹrú ni o ọmọlúwàbí èsè máa má làkàtà ìmánu kan nípa báyìí ìdájọ́ ẹrú wọ́n bi anagba muhammad sallallahu alaihi wa sallam pé anil ama ìdá zanet wàlám tó sọnù bẹ́rù bá ṣe zìnà tóun náà sì tí ì lọ́kọ tí o ti ṣe kí ni tí o ti lọ́kọ kò tí ì dìmọ́ sọ́nà eléyìí á gbọ́ bẹ́ẹ̀ bí ìṣára nọ́ọ̀sì ìpè àṣẹrú náà lè lọ́kọ nínú sẹ̀ríà àṣẹrú náà lè ní ọkọ àti ka hadithu bàríra sẹ́yìn àbí pípé bàríra ọlọ́kọ òun àtọkọ rẹ̀ rú ni wọ́n ẹnu òfin tí ń bẹ̀ǹbẹ̀ ni pé ńjọ́ tí obìnrin bá dọmọlúàbí ẹ gbọ́dọ̀ tú láti ẹ̀kọ́ wà lábẹ́ ẹ̀rú òun ló kù tí ó wàá pọ́ tẹ̀hún lọ́rùn òun ló kù tí ó pọ́ tẹ̀hún ní ọ̀rùn kọ́ bá sì lọ́tàn jọ̀hún náà ọ̀tàn náà nù òun ni kò sọ bàríra kọ́dà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam tíráì láti ṣèpẹ́ ọkọ̀ bàríra fún bàríra bàríra ló ń ọgbà ànábì sì filẹ̀ àmọ́ tá a mú bí ni pé àṣé ẹrú náà lè ní ọkọ ẹrú lọ́kùnrin náà lè ní ìyàwó kọ́lá ìnzánẹ́t fàjìlìdùhà ànábì ni bọ́bá ṣe zìnà o ẹ̀ṣẹ̀ ní bulala ìyẹn ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe ọmọlúwàbí àmọ́ yàtọ̀ díẹ̀ mbẹ́mbẹ́ tó mọ ìnzánẹ́t fàjìlìdùhà bẹ́ẹ̀ bá tún wá lẹ́ẹ̀kejì tó tún ṣe zìnà fàjìlìdúhà ẹ̀tún náà ní bilala túmọ̀ ìzánẹ́t fàjìlìdúhà bọ́bá tún wá ṣe zìnà lẹ́yìn lẹ́ẹ̀kẹta ẹ̀tún náà ní bilala túmọ̀ bìrúhà wàláwò bíbọ̀ fìyẹ̀rù ànábì ní bọ́bá ti wá dìbà àwọn ẹgbẹ́ e ta kọ́dà bó e pé okùn ni wọ́n san lówó rẹ̀ ìyẹn ni pé kọ́dà bí owó mo bùn ẹ̀ta ru ẹrú bẹ́ẹ̀ ẹrú tí máa ń ṣe zina lórí ẹ̀mẹ́ta tí wọ́n ń nà ń búlálà. nínú fíkìwù hadith yìí ni pé ìdájọ́ ẹrú tó bá ṣe zina òun nìkan náà ní búlálà búlálà mélòó ìyàtọ̀ díẹ̀ tí mo ní bẹ́ẹ̀ nù. búlálà tiẹ̀ àádọ́ta ni torí pé búlálà àtọmọlúwàbí mélòó ni ọgọ́rùn-ún aya alukur'an kẹrìmù ló wí bẹ́ẹ̀ o. فعليهن نصف ما على المحصنات من ال من العذاب المحصنة دي مو وين بونو كين دي محصنة بون ẹ al-ahrar mo ní ẹ̀sọ́ nínú alukur'an oríṣiríṣi lílò ní kọ́ńtẹ́kì tó bá wa bí wọ́n bá ṣe sì náà o irú ìdajì ìyà tẹ́ fi jẹ àwọn ọmọlúàbí òun ni ẹ ṣe kínní òun ni ẹ fi jẹ àwọn nígbà tó ọmọlúàbí ọba gba bílálà ọgọ́rùn-ún àjẹpẹ́dájọ́ tẹ̀rù ní bílálà àádọ́ta ìbéèrè lè wá wáyé pé tọ́yì tó bá ṣe pé ẹrú tó ti lọ́kọ ńkọ́ tó bá yẹ pé ẹrú tó ti lọ́kọ agbọ́tẹrú tí ò tí ì lọ́kọ fàjìlìdú ha àsìkò ìmọ̀ye tá a nà án àádọ́ta bilala ẹrú tí ò tí ì lọ́kọ alukurani ní ìyá tiẹ̀ náà kíni ní sùmọ́ alálìmọ́sọ̀ náà ti mínà làzà ìyá tí ìdajì ìyá tẹ́ fi jẹ ọmọlúàbí ni ẹ fi jẹ kí ni ìyá ọmọlúàbí tó ti lọ́kọ rọ́dìmù kalẹ̀ ló kò pa kí ni ìdajì lílẹ̀ yẹn ló kò pa ẹ̀kan rẹ́rìn ni ẹlòmíì lè pé kí wọ́n lẹ̀ díẹ̀ àbí ó gbọ́ àlùfáà onítẹ̀fsírò pátá ni wọ́n panu pọ̀ lórí pé nígbà tí kùránì ti ní ìdajì ìdajì nínú ìyà ọmọlúàbí ni ẹ fi jẹrú a jẹ́ pé ní tí kùránì wí ni pé ìyà tó ní ìdajì nìkan tiẹ̀ ìyà tó ní kíni ìyà tó nídajì nìkan ní tiẹ̀ kí ni ìyà nídajì òun lọ̀rọ̀ blala a jẹ́ pé bẹ́rú bá níyàwó kò níyàwó ọlọ́kọ o kò lọ́kọ o kí ni ìyà rẹ̀ bọ́ bá ṣe zìnà famsuna jalda àádọ́ta blala hádà bi tifaq al ulama òun ló gba àwọn àfa àpanupọ̀ lé lórí pẹ̀lú ẹ̀rí al-Qur'an al tọ́yì nínú fíkìwò hadith yìí kúmọ́ ọ nípa ọ̀rọ̀ bẹ́yìn títà ríra torí pé ànábì ní bí ìrùhà tó mọ́ bí ìrùhà ẹ̀ta wà láwó gbébọ̀ fìyàn. àwọn àlùfáà oníṣẹ̀rí àwòye pé a ah, ṣé kò ní dàbí ìgbà téèyàn jàǹbá ẹni tó tajà fún nígbà tí wọ́n ti mọ̀ pé ẹrú yìí ajá ni pé ànàmúlálà ń jò ní ó tún padà eléyìí tún kì í mọ́lẹ̀ ẹgbẹ́lẹ́ iṣẹ́ àwàláwò bí dọ̀fíìr àwọn àfa àwòye débẹ̀ ìpè ǹjọ́ tọ́ béèyàn bá fẹ́ tajà nítorí rí i pé ọ̀dà <laughs> bóyá ọ̀kadà kan lèyàn rà tọ́ra tán wá gùn bí ọ̀sẹ̀ kó tó gbé kò sóore mi <laughs> nìyí ọwọ́ àpè bùrọ̀dà kìíní ọ̀rọ̀ àgbẹ̀lẹ̀ fẹ́ rọ̀ kadà ń jò níyì ìjọ lẹ́tọ̀ọ́ akànfọ̀kadà àṣàpèjúwe ni o ọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ́nẹ́rálì gbogbo ní tìyàn bá fẹ́ ta ìjọ lẹ́tọ̀ọ́ ńgbà tí wọ́n ti mọ àléébù tí ń bẹ lára rẹ̀ ọwọ́ àtòrí ẹ̀ gbé ta fọmọ ìyá rẹ̀ mùsùlùmí pé ńgbà wá dọ́dọ̀ rẹ̀ ọmọ kí ni ẹnu sẹ̀ríà àwọn àfa àwòye sí látara tó ń mọ bìrìhà wà láwó bìbọ̀ fi ní tó lè mú dẹ̀tọ́ mẹ́jẹ̀mú kan náà ni òun ni gbọ́ bá fẹ́ ta nǹkan tó lálẹ́bù má a bàyá nílẹ̀ àìbì má a bàyá nílẹ̀ àìbì ya kìíní ìbáyìí ni o òun là nẹ́bi fi ní wà láwọ́ bí bọ̀ fi rí ẹni tí ó pè é bó sokùn lẹ mú wa ẹ̀rí kó ti sọ pẹ́rú yìí o <laughs> ẹ kò jẹ́ gidi mọ́ wà láwọ́ bí bọ̀ fi rí ni. bí wọn náà bá taarú nǹkan bẹ́ẹ̀ kí á ah, nítorí jẹ́mi náà fẹ́ ta o nǹkan báyìí ni nǹkan o kọ́dà bẹ́ẹ̀ bá di iye báyìí ń bẹ́ẹ̀ wọ́n bá lọ tẹ̀hún lọ́rùn àmọ́ kẹ́ ẹ sí lọ́wọ́ sẹ̀rí o gbogbo ẹni tí máa ọjà kẹ dọ́dọ̀ wọn náà ọ̀dà nù sẹ̀rí àkìlọ̀ fún wa submission kínní yóò ìbéèrè yẹn ò yé. ìbéèrè alákọ̀ọ́kọ́ nínú tí nkálukú wa gbọ́dọ̀ sọ́ra ni ọlọ́mọdé yẹn ó sì ṣe kódà wọ́n ti fi irú ẹ̀ lèmi náà rí wọn ò pè mí sí mòlúdì o àmẹ́nìkan ó ní bàbá àwọn ṣaláìsí wọ́n sì fẹ́ ṣe fìdáwò òun sì mọ̀ pé mi lọ fìdáwò àmọ́ òun fẹ́ kí wọ́n á sọ ńbẹ̀ náà ni pé fìdáwò ọ̀dà tí wọ́n á ṣe wá àti ń bi fìdáwò fún òfin lè mọ̀ pé fìdáwò ọ̀dà ewu ń bẹ ń bẹ o ewu ń ṣe kí ni ń bó ṣe tó yìí lóòótọ́ ó dùn já jẹ́ ń lọ wí fún wọn <laughs> pé àmọ́ ìlọ bẹ̀rẹ̀ gan-an ó ti sọ àìmọye èèyàn nù kódò òun lè má gbọ́ wá sí débi tó ọ̀sán ní gba máìkì. ọmọ ọdún ìdáwọ̀dá ìdáwọ̀dá ọkọ̀ kan gbọ́ ẹnu kó òun gẹ́ni rẹ̀ ń bẹ̀ lábẹ́ ẹ̀ẹ́dì ta níbo lẹ́yìn ti gbé súnà ẹ̀jìn wá bẹ́ẹ̀ náà ni mo lùdí o ẹlòmíràn lọ pé ẹ̀ bá dé bẹ́ẹ̀ ń wá kìrìtìsáìsì ẹ̀ gbégilẹ̀ ń bá kí o lè má rí bẹ́ẹ̀ o. àwọn àlùfáà máa wà kíávù gbogbo ibi tí wọ́n bá lọ tí ọba ti mú kínni tí ọba mú ṣubú à lọ́wọ́ èyí tí ọba ní ní ṣubú àánú kọ̀ láìfi àmọ́ ṣubú à tóbi níbi kéèyàn lọ mòlúdi níbi tí mòlúdi hàn dé ipe kò sí kò fi kankan jọ sunna anabu sallallahu alaihi wa sallam kéèyàn tún wá pé lọ bẹ náà wá lọ bẹ pé èmi ò lọ mòlúdi <coughs> báàdì wọn pè ní lèmi fẹ́ lọ gbọ́ ṣubú àǹbẹ̀ǹbẹ̀ ẹ̀kọ́ tà nẹ́bí ìṣekọ àṣọ̀rọ̀ sọ́là mi pé gbóbi tí yóò bá ti ní ṣubú àánú má wulẹ̀ rìn débẹ̀ kílẹ̀ rí rẹ̀ òun ní jọ́ tí ànábì dúró ti ya wa sọ̀fíyà ìyàwó ànábì náà ní o sallallahu alaihi wasallam inú okùn wa ni àwọn kankan rí gbòógì gígí ọkùnrin àtobìnrin dúró ọkàn wọn ti rúgbà nígbà wọn wà súnmọ́ wọn bá rí pa ànábì ni sallallahu alaihi wasallam wọn bá tẹsẹ̀ mọ́rin ànábì wa rí i pé ẹ máa wọ sallallahu alaihi wasallam ńlá wọn náà fi máa fi ti tójú tòde máa rí na àyàn bá ti fẹ́ tíyàn sínú inú tíráfù ànábì rí pé á ìrìn àwọn ará bíi ọ̀yà sí ànábì wa pè wọ́n pé ẹ padà wá ẹ padà wá ìnáha sọ̀fíyàtò bẹ́ńtò ṣòyẹ́ yìí bójú wa nù hadithi alábi ní ẹ wá ìnáha sọ̀fíyàtò bẹ́ńtò ṣòyẹ́ yìí sẹ́ mayàwó mi ti ń jẹ́ sọ̀fíyà ọmọ ṣòyẹ́ yìí òun ní o àwọn ní bójú wa nù hadithi náà nù ẹni subhanallah àtún àrùn jẹ́ ọ̀dájú àà anábi ní ìnà ṣèitọ́ọ̀nà yẹ́jìrì mìnẹ́bìnrin ádámà mẹ́jọ̀rọ̀ dàmù bẹ́jẹ̀ ti ń sakuléètì láàrọ̀ máa nẹ́bí ádámà bẹ́ẹ̀ ni ṣètọ́ ní ṣiṣẹ́ ẹ̀rí táwọn afáà máa lò nìyẹn ẹ̀rí ṣùgbọ́n ọ̀pọ̀ oníbà nẹ́bí bá fẹ́ lọ àárín àwọn obìnrin níjọ́ tá nẹ́bí ọlọ́ọ̀ ti wá sí fáwọn obìnrin nìkan ó ní ta ni ọ́ ká lọ hmm? ó ní bìlá ká lọ gbogbo àṣàkáṣà wa tilẹ̀kùn àṣàlátù náà là ń ṣe nìkan kan àbí àwọn dáhùn àlejò lóhùn lọ́wọ́ àwọn alájà kínní lọ́wọ́ àlọ́dọ̀ wọn gbogbo èyí téèyàn bá fi wà ní kálíwá pẹ̀lú yàwó ń yàwó àbọ̀mọbìnrin ọlọ́mọbìnrin kọ̀bá àmukọ́dà bẹ́ẹ̀ sìn náà lọ́fẹ́ kọ́ ọ̀wẹ́ nìkan pẹ̀lú rẹ tí ò ní jẹ́ pọ̀ wà ní kálíwá bá ànábì ti ṣe nù ànábì téèyàn ò gbọ́dọ̀ ronú nǹkan kí nǹkan sí à ń bẹ̀lẹ́ àwa yìí torí náà ìmọ̀ràn lélẹ́yìn o alhamdulilayi ni ó béèrè yìí òun náà ti mọ̀ pé bí ọ̀dà àmọ́ bíi tí ó ṣubú afẹ́ wọ̀ ni pé bóyá wọn lọ wí fún wọn pé ọ̀dà àbí wọn lọ ṣe wá sí ewu mbẹ́mbẹ́ Allahu ta'ala a'lam. ok ìbéèrè kejì ìbéèrè yẹn ò yẹ. ok ok ala kulli hal gbogbo ọmọbìnrin tọ́lọ̀ ń bá ti ní kí ìmánì tiẹ̀ kó débi kọ́ máa lo nìkọ́ọ̀bù èyí tí èmi wà lórí ẹ̀ ni pé èmi ọ̀ ẹ̀ńkọ́rẹ́jì rẹ̀ ni o àwọn ò tún ní pé má ṣe má torí pé àwọn ọmọ tí ń wọ pátá rí wọn pé wọn má wọ pátá mọ́ kátún apọ̀ mọ́ tí olóhùn fẹ́ múra ní pípé yàrá pé a ah, má ṣe àmẹ́ńtọ́ bá wá béèrè báyìí èmi sábà sọ lẹ́yìn public ẹ̀ńtọ́ wa wá béèrè láàrin kìnìmí kan òun kan pé a irú eléyìí kọ̀ láìsí tọ́ bá rí i pé yóò di ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́ ẹnu kọ̀ọ̀kan ṣé kínní kọ̀ọ̀kan má ti bo ojú o ti mọ̀ pé kò sọ́gbọ́n rẹ̀ tó fi jáde nílé ìwé yìí ọmọ mi ti wà ní three hundred level omi wà ní four hundred omi wà ní two hundred bọ́lọ̀ ń bá ní kẹ́ fà síyìn sọ́hùn ṣé wọ́n gba àmọ́njọ́ tó bá fi di pé ní àfi mọ́ ọ máa lọ mọ́ ò lẹ̀ lọ torí pé a rí inú àwọn àlùfáà àwọn àfa súnà ní àsọ̀rọ̀ àfa bídíà o tí wọ́n ní ìbojú yìí òun ló pé jù òun ní súnà òun ní ládàpọ̀ mbẹ́ àmọ́ kìí ṣe dandan o lè lóru yìí ná òfin jáde kó mbẹ́ torí pé àǹfààní ńláńlá ń bẹ́ ń bi kí wùrẹ́ ọ́ jáde ńlú lé o lè jẹ́ pé wọn náà lọ́ọ́ padà dọ̀gá ńjọ́ kan nírú bẹ̀tọ́ wa sọ pé tá ń sọ fún yín pé kọ́mọ kan kí ló di lọ́wọ́ practically a medical doctor ti sọ fún mi pé gbogbo àwọn doctor táwọn wá ń lè nírun gbà nísìnyí professor kan lọ́kọ́ nírun gbà òun lọ jẹ́ kí àwọn olè máa ṣe kí ni káwọn olè máa ní irungba bíi ti professor kínní náà ni torí náà ara ń ta sọ lẹ́ẹ̀kan ló pé àwọn afáàmà wò nǹkan bẹ̀ nàbọ́ra ti ń kò lè yà kò sì sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ bọba bọba ìpẹrù eléyìí tìyẹn bá bára ẹnu èrò condition bẹ́ẹ̀ àmọ́ generally gbogbo ọmọ tó bá ti múra báyìí position táwa wà ní ká tún encourage rẹ̀ kọlọńkọ mọdó àmọ́ bí ọba wa di pé ní láàrin eléyà àbí ẹ̀kọ́ rẹ̀ àǹfààní pọ̀ lára tí Islam ó ṣe níbi ikọ̀ jáde kọ́dà kí wọn náà dọ̀gá ń bẹ̀ káwọn tí wọ́n á ń bọ̀ lẹ́yìn ní tó le fún wọn òun kí wọ́n wá ṣe rọrùn kọlọ́nkọ́ máa ṣàṣe bẹ́ẹ̀ náà. ṣé béèrè wọn pọ̀ ni béèrè wọn pọ̀ ni. Naam. wọ́n ní wọ́n ti fáwọn náà. Thank you. ọtí yẹ ọtí mo rò pé lọ́pọ̀lọpọ̀ ọgbà lèmi ti máa ń wí eléyìí kéèyàn má dáràn zina tá à ń kìlọ̀ rẹ̀ lọ́wọ́ yìí o kéèyàn má dáràn zina ọ̀rọ̀ zina là ń sọ yìí. nínú sẹ̀ríà kìí ṣe ń tó tako sẹ̀ríà o ọ̀rọ̀ sẹ̀ríà náà là ń sọ o. bá a tún wá wo kí ni èrò rẹ̀ tó gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ ni nígbà yẹn bá wí fún yín nísìnyí pé mo bùn yín kí níyà mẹ́ mú twenty naira wá ó ọ sọ pé ó bùn tọkàn wí wọn tatọ rẹ̀ sí ọ̀tatọ rẹ̀ bọ́rọ̀ bá dìjà ni sẹ̀rí ọ dá lórí irú irú kọ́ńtrákì bẹ́ẹ̀ èèyàn bùn yẹn mú ẹ̀bùn ló sì pé àmọ́ substance ń tọ́sẹ̀lẹ̀ ẹni ọ̀tàjànù òun làwọn àfáà máa pé ní al-ibratu bil ma'ani la bil mabani al-ibratu bil ma'ani la bil mabani èèyàn lè wí nǹkan mi ngbà mí kọ́mọ tó ṣe gan gẹ́gẹ́ bí experience ìlú tèmi àti wọ́n gbé òbí tí èèyàn bá lọ tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ ọmọ yìí sì ń lọ léèwé lọ́wọ́ àbí ń kọ́sẹ́ kan lọ́wọ́ wọ́n wá ní àwọn ti gbọ́ mo ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ òbí ni pé bọ́lọ̀mbà lẹ́ fẹ́ra yín ni o pé ẹ sá máa lọ náà kéèyàn wá múyàn pé hẹ́n ákídù náà ni àlìjáàbù wàlùkùbùd bàbá rẹ̀ sì ti lóhun ti gbà ẹ lákàn mẹ́jẹ̀ yàn tanra rẹ̀ o èmi máa wá sọ fáwọn èèyàn pé bọ́bá wá rú ọ lójú àwa láwọn àwọn nǹkan kan bẹ́ẹ̀ nù sẹ̀rí àtà máa fi wọn nǹkan wò tí wọn náà lè wọ́n pé ọ̀dà ṣé kìíní yìí ó rí bẹ́ẹ̀ àbí ó rí bẹ́ẹ̀ nínú tẹ́mi máa kọ́ àwọn èèyàn ni pé padà lọ́jọ́ kejì jọ́ tí wọ́n láwọn yọ̀ǹda àwọn pé ẹ̀dákun ntọ́kàn kò ní sinú ẹ̀ ni pé mo fẹ́ fún ìyàwó mi sàdáàkì ó rí tí wọ́n sọ fún ọgbà sàdáàkì bò àti àti àti so yìgì náà ni àjẹ́ pé torí ọ̀tọ̀ ni xetiba nù sẹ̀ríà ọ̀tọ̀ ni kíni ọ̀tọ̀ ni xetiba ọ̀tọ̀ ni nìkaahù xetiba ọ̀ ṣáájú kí nìkaahù tó kò tó wáyé òbí tó bá sì ti gbà bẹ́ẹ̀ lóòótọ́ mo ró bí mi ẹlòmíì ti padà wá bá mi pé wọ́n ní akọ̀ ah, láìvì ó ti di ìyàwó rẹ̀ wá fún sọ̀dá àti múná ah, a pé mo yọ̀ǹda tí wọ́n ń mo yọ̀ǹda yẹn wọ́n ti gbọ́ sẹ̀rí àyè débẹ̀ nù. ọ̀nà kejì téèyàn máa fi ń wọ̀n ni pé ọlọ́run lọ́lẹ̀ mí but ká ní lápèjúwe irú obìnrin yìí ṣaláìsí hmm? irú ọmọbìnrin yìí àbírú ọkùnrin yìí náà kí wọ́n kàn sọ fún un lẹ́nu lásán yìí ọwọ́ àṣaláìsí ǹjẹ́ nílùú tá à ń gbé yìí ọmọ òun ó sopó nílùú tèmi rẹ̀ jọ ń gbé yìí o lè lọ bá bàbá rẹ̀ pé o ti wà nù opó o yóò sọ fún ọ ni pé opó o <laughs> bẹ́ẹ̀ bọ́ báyìí pé ìdíwọ́ gbọ́ yéhun ni ọgbọ́dọ̀ sopó. So tọ́ba ẹ̀kọ́ ti di kíni ọba di ìyàwó rẹ lónìí tí ọkọ sì kú lọ́la àbí lẹ́yìn wákàtí kan ìyàwó rẹ ni ó kùn ta ọkọ rẹ ni ló kù yẹn àbí ń dà kejì ẹ̀wẹ̀ bọ́yọ̀mọ yìí náà àgbèrò kúsẹ́nì kankan o àmọ́ sẹ̀rí aláwọn tí ma fi ní ẹ̀ bá fẹ́ tan rẹ̀ pé wọ́n báyìí wọ́n báyìí wọ́n báyìí kó o fi mọ̀ dodo bọ́ba ẹ̀kọ́ ọmọ yìí náà lọ́lọ́ ńlọ́lọ́jọ́ dé lẹ́nu tí wọ́n wí fún ọ̀hún só lè lọ ọbẹ̀ pé nítọ̀ gbogbo ńtọ́ bá níṣẹ́ mọ̀ kémi mo nìdá jẹ o nísù èzọ ojú rẹ̀ nílùú ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu nílùú tá à ń gbé yìí ǹjẹ́ o lè lọ rú ẹ̀ wọn ò ní nà ọ́ pé ọ̀rọ̀ ránran wo lọ sọ yìí bẹ́ẹ̀ bọ́ báyìí pé ìtìwọ́ wíhun ni ìwọ ló nìdá jintí ọmọ yìí bá ní toró ti dìyàwó rẹ̀ ní kúkúrú ẹ̀ dákun ẹ̀ mẹ́jẹ̀ yẹn o kó sínú ṣubú a o. dáàmà yaribuka ila ma la yaribuka. anabiwa muhammadu sallallahu alaihi wa sallam ti ma pé ní ọ̀rọ̀ pé ntí yóò sọ haramu ara obìnrin di halali kese tó fúyẹ́ o ntí yóò sọ haramu kí ni haramu ni pé ìdí ọ̀dọ̀ obìnrin yìí nídìí lọ́kọláya haramu ni fún ọ ntí yóò sọ di halali kò gbọdọ̀ ní rúdúnú ọ gbọdọ̀ hàn pọ́nbélé kọ́lọ́n kọ́ mọ́sá ṣe àmọ̀nà ẹnì wa but ẹja dáhùn béèrè àwọn ọkùnrin náà jẹ́ ó ti di mẹ́ta lọ́dọ̀ tí wọ́n wáyà jù náà. àkọ́kọ́ ni pé béèrè tá a fa àkọ́kọ́ béèrè ìbéèrè yìí kò kò yẹ kó ní kò yẹ kó ní pàtàkì lọ títí bàbá gbọ́ ọ̀rọ̀ ànábì náà yìí sallallahu alaihi wasallam ìgbẹ́ nìkan nìran ànábì ẹnìkan ní ṣe ìran ànábì tó wà láyé èyí wọn ò sí dispute lóòótọ́ ìláyọ̀mẹ̀lì kìyàmà bàbá rẹ̀ ń tó lè sírò bàbá bàbá bàbá bàbá rẹ̀ tọ́ba ti hẹ́ndì sọ́dọ̀ anabi ìran anabi náà nù sallallahu alaihi wasallam àmọ́ lónìí àwọn tí ń kílèmù rẹ̀ pọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí àwọn kan bẹ ní maka lóòótọ́ al-ashrafu là ń pè wọ́n jámù sẹ̀rífù tẹ̀ wíwọ̀n nítí wọ́n ń kílèmù náà anabi làwọn àwọn kan bẹ ní tọ́ àwọn kan bẹ ní India àwọn kan bẹ ní Nàìjíríà yẹn àyè ọ̀hún ó lè jódodo ibùn àwọn ti Nàìjíríà yóò súnmọ́ kó jódodo torí pé wọ́n rí tàn ara àwọn tírèsì lóòótọ́ pé ibi ọ̀nà ọ̀nà mẹ́ka náà làwọn bàbá tó bí àwọn ti wá kọ́dà lárúbáwá náà lè di ọ̀pọ̀lọpọ̀ wọn dì sí náà àmì ìtawà fẹ́ yọ ń bẹ̀ ni pé àtìyẹn jẹ́ rí hù àti kọjẹ́ sẹ̀ríbò yìí tẹ́ wá fi kún un pé wọ́n wá ní sufi ni wọ́n ṣe sufi lànàbí sallallahu alaihi wasallam ṣe ẹ ònkàlùkù gbọ́dọ̀ lè dáhùn yìí ànàbí ṣe sufi ẹni pé èyí ń bọ́ báyìí pọ́gbọ́n tẹ́ wọ́n fẹ́ ta fẹ́ dá mbẹ́ òun ni pé ká fi legalize yìí àhà èyí ń kọ́ sọ̀rọ̀ mbẹ́ o ńjọ́ kan tá a wà níbì kan ẹnìkan ó ní ẹnìkan ó wá ẹni yìí wá fẹ́ máa fi rìn lẹ̀ pé hẹ́n gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní oṣù náà kankan ẹ̀jẹ̀ anábì ló dé yìí ẹ̀jẹ̀ anábì lélẹ́yìí òun ò sì wúrò yìí dẹ́yìn wí òun ẹgbẹ́ kílẹ̀ nìkan wí tó fi sẹ́ lẹ́yìn náà kọ́dà ẹni yìí wúwa akọrọ̀bù ìlànà bí àwọn àbújá àwọn àbúlá ẹni yìí sẹ́tẹ̀mì rẹ̀ jọ ń rí yìí tó fẹ́ máa fi sẹ̀ rí yìí òun ló súnmọ́ ànẹ́bí ju àbú làábì lọ ni àbábú làábì ló súnmọ́ ànẹ́bí jù lọ. <laughs> Eh? <laughs> kí lè fi ẹ̀ àbú làábì súnmọ́ ànẹ́bí láì mọ iye ìgbà jù lọ máa dálíkà tábàtì yá ẹ wá ní àwọn àwo kókó mọ́ ànẹ́bí ní man abutọ àbíhi amaluhu lam yusri àbíhi nasabu àmọ́ lódodo ẹ̀yìn abá wípé ìran ànábì ni sọlọ sọlọ tó sì wà lórí níta ànábì wà lórí ẹ̀ náà torí ẹ má jà á ṣe mistake. láwùzù ahlul bayti sábùjá abúlàábì wọnú ahlul bayti kí ló dé kí lọ́yọ̀ abúlàábì kò mẹ ọ̀nkù ẹ́ gbogbo ẹni tí wọ́n jẹ́ alùbẹ́jì ànábì gbọ́dọ̀ rìn rúrin sí ànábì rìn sọlọ lọ́wọ́ àlọ́ bí ọba ti jẹ́ bẹ́ẹ̀ kò dín sáàbù kankan àmọ́ bàbá rẹ ni tóun náà wà lórí ọ̀nà ànábì sọ̀rọ̀ sọ́lá tí kọ́lá bó wí bẹ́ẹ̀ tí ọ̀dà wọ lójú wọ́n kún alé ń kún alé pé á ìran ànábì ni sọ̀rọ̀ sọ́lá nínú súnà ànábì ni o kéèyàn ọpọ́n kíni ọpọ́n mọ̀lẹ́bí ìran ànábì wa Muhammad sọ̀rọ̀ sọ́lá mi àmọ́ gẹ́gẹ́ mo ti wí èyí wọn wá tó ń tá a máa fi dẹ̀sìn rú máwọn èèyàn lójú torípé èèyàn bá ti rìn lànà tá ànábì rìn òun àtàbúlà àbí tá a súnmọ́ ànábì dà ànábì lọ ju ra wọn lọ.

ọkàn jọ bí ẹ̀rín ni sẹ́rí àwọn nǹkan kan bẹ tí ó yẹ ká máa tàlàyé ń pẹ̀lẹ́ pẹ̀lẹ́ bàbá ìyàwó lè ó lè nídìí kọ́ tọrọ nǹkan kan àbí kó béèrè pé á ẹni bá fẹ́ fi ọmọ mi yóò gbìn mí náà lẹ́bùn mo rò bóyé àmọ́ àgbọ́dọ̀ pé yíyún ní kíni ní sọ̀dáàkù èdè ń jẹ́ sọ̀dáàkù ọmọ rẹ̀ lónìí bọ́mọ rẹ̀ bá wá gbà tán òfìsè ń tọ́ bá wù. bọ́bá wo lè gun bàbá rẹ̀ bọ́bá wo ọkọ rẹ̀ bọ̀tí tí ń jẹ́ sọ̀dá àti tá à ń pè ní maharu ọmọ obìnrin ìyàwó ló ní o èyí ò rújú rárá rárá pẹ̀lú kò rújú kò yẹ kó di ọ bàbá ọ tẹsẹ̀ máa àmọ́ bóyá bàbá yìí ntí sọ ni pé òun náà ọkọ ọmọ òun èyí wọn tí ì burú kọ́kọ́ kó fún ní nǹkan bá lágbára àmọ́ kọ́ má dà á pọ̀ mọ́ sọ̀dá kù wallahu alam. bóyá béèrè kan sí ọjọ́ ti lọ. ọ fún yàn ní kíni. ilẹ̀. bóun ní ṣe ń jẹ mẹ́ lórí ilẹ̀ ń ẹni wo náà. ìyẹn lè bẹ́ẹ̀ yọ gbalẹ̀ rẹ̀. ọlọ́wọ́ sàfà lẹ́sẹ̀ dáadáa ìbéèrè tí ó ṣe pàtàkì làfà béèrè àmẹ́rí àfà ọlọ́run ò ní dí ọ̀nà àzìkì halali fún wa kò gbọ́dọ̀ rí báwọn pé gbogbo tíṣẹ̀rí abájí ní òun ọ̀fẹ́ kẹ́nìkan wá máa halẹ̀ mọ́yàn àbí kè halẹ̀ mọ́yàn náà yàn náà lè yàn halẹ̀ mọ́ rẹ̀ pé bí n bá ti lọ bí tọ́lọ́run ọ̀fẹ́ yìí yọ gba àzìkì rẹ̀ bọ́bá yìí pé torí yóò ní kéèyàn wá tẹ́wọ́ sọ́lọ́run. So pé ọgbà tiẹ̀ nu kéèyàn owó ntọ́lọ́wọ́ ó ṣe àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ excuse o ntẹ̀yìn bá ti mọ̀ pé ọlọ́run ọ̀fẹ́ kì í ṣe nǹkan báyìí ẹ̀yìn bóyá yọ gba lè rẹ̀ <laughs> bóyá yọ gba mọ́tò rẹ̀ èyí wọn gbọ́dọ̀ jẹ́ excuse fún yẹn kọ́ ọmọ fi lọ bí ti ọlọ́run bọ́ bá sì wàá gbà èyí ń bẹ́ nu téèyàn lè wàá fi rojọ́ fọlọ́run nítorí pé mo dúró lórí àṣẹ rẹ ló ló ṣe nǹkan báyìí ọlọ́run ó sì dá lóhùn insha Allah ta'ala. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه